لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى في مكاسبكم وتجاراتكم ومعاملاتكم المالية لأن الله حرم الظلم عليكم كما حرمه على نفسه جاء في الحديث القدسي قال ربنا تعالى إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا عباد الله وأكل الحلال مطلوب في الإسلام قال الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni ọlọ́run ọba tí ó ṣe ìdẹ̀ra fún wa èyí tó gajù nínú ìdẹ̀ra rẹ̀ òun náà ni Islam tí ọlọ́run ọba fún ẹnì kọ̀ọ̀kan wa àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba lérí ẹ̀ gbogbo èyí tọ́lọ́run tó ṣe fún wa nínú ìdẹ̀rẹ̀ ayé èyí tá a mọ̀ àtèyí tá a mọ̀ gbogbo ẹ̀ ọpẹ́ rẹ̀ kó máa jẹ́ tọ́lọ́run ọba nìkan ìkẹ́ Muhammad àti gbogbo àwọn sàhábà rẹ̀ lápapọ̀ àti gbogbo àwọn ará lẹ́ à ń jẹ́rìí pé kò sẹ́nìkan tí ń jẹ́ ọlọ́run lẹ́yìn Allah wala ma'budan bihaqqin illa illahu, kò wá sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sínsìn lẹ́yìn òun nìkan nígbà tó jẹ́ pé òun nìkan ló dá wa ìgbà tó sì dá wa òun nìkan náà ló dá dá ẹnìkan ràn lọ́wọ́ bàbá wa sì jọsìn ẹni tó dá lóun nìkan yẹn náà ni ìjọsìn wọn máa jẹ́ tiẹ̀ nìkan

òun náà ni alikasibu alharam alikasibu alharam gẹ́gẹ́ bí ya ti sọ ní kútùbà ìjẹjọ́ nípa pàtàkì ká níṣẹ́ lọ́wọ́ ká sì máa ṣiṣẹ́ lẹ́yìn náà ká máa sàdúà lẹ́yìn méjèèjì yẹn kò sí nǹkan mí tẹ́yẹ máa fi ń wo owó mọ́ nínú Islam èyàn máa bí ọlọ́run ọba tí darí arísìkí èyàn ó sì níṣẹ́ tí ó máa ṣe kí ni tí ó máa ṣe ìbádọ́lá ẹjẹ́ lọ lè bẹ̀rẹ̀ ọlọ́run ọba látara àwọn iṣẹ́ ọwọ́ wa táà fi jẹun òṣẹ́nìkan ti ń bẹ nínú wáǹsì tí ò níṣẹ́ kò wá sí iṣẹ́ téèyàn ń ṣe tí ò sí ọ̀nà jìbìtì ń bẹ ọ̀nà jàmbá ọ̀nà àlòmọ̀kọ́rọ́ yìí ẹjá lọlẹ̀ ìmọ̀ wípé gbogbo ọgbọ́n ta bá dá ta fi kówó jọ èyí tọ́lọ̀ ń kádàrá pé yọ jẹ ti wá ń bẹ̀ òun náà láàlò òun náà l'áàlò èyí tí bá ṣe tiwa ọ̀tọ̀lẹ́ni tí ó na ọ̀tọ̀lẹ́ni tí ó lò àwa nìkan láwọ̀ àrójọ́ ta bá dọ́dọ̀ ọlọ́run lérí ta kójọ àmáwà nìkan ká na èyàn máa ń dáṣẹ́ ni èyàn é ẹjá lọ lè mọ̀ pé ta bá kó ayé ìjọ àṣírí ọ̀padà tún ká tó ayé bá ṣe rẹ̀ ọba tún lé ayé yóò tún nínú sàárè yóò tún jọ alìkìyàmà ọlọ́mọ́sà bu àṣírí ẹni kọ̀ọ̀kan wọn láyé ń bí àtijọ́ alìkìyàmà kọ́nà wá fún wa ní sẹ́rẹ̀ sí ẹ̀rí iṣẹ́ tá à ń ṣe tá jẹun ẹ̀sìn ni àmọ́ kí kọ́ má jẹ́ ìtọ́lọ́wọ́n bá ò fẹ́ ibẹ̀lẹ̀ haram àbí ń rí owó nínú àbí ń rí owó nínú àbòsí àbí ń kówó jọ nínú nǹkan àwọn èèyàn lẹ́kún owó náà ò ní kalẹ̀ lọ́wọ́ rẹ̀ o yọ padà níṣòro bọ́ bá wá yí ma yí ma oyé tẹwàá rò pé kò níṣòro láyé ẹgbà pé ìṣòro dé ó dé tọ́wàdíjọ́ alìkìyàmù ìjẹmú mẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́jẹ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa kákọ́lọ́ ní gbàgbọ́ pé ìdarí owó àtàrísìkì ọwọ́ ọlọ́run ló wà ọlọ́run sí ni wọ́n máa gbé wa gajura wa lọ mọ́ wago aláago ṣiṣẹ́ mọ́ wọlé olé kọ́lé mọ́ wo mọ́tò onímọ́tò ra tiẹ̀ mọ́ wàásọ aláṣọ kọ́ máa fi wò tí wọ́n náà wọ̀ máa lògbésí ayé rẹ̀ lẹ́nu wọn bá bọ́lọ̀ bá ti kí ọmọ àwọn tó ń wò kọ́lọ̀ kẹ́jù ọ lọ lẹ́ni àwọn náà ti wà nípò tí wọ́n náà wà lánàá bọ́bá sì jẹ́ pé àwọn tá wí àtàná wọn àtẹ̀ní wọn inú ọ̀rọ̀ ni wọ́n bára wọn bọ́lọ̀ wọn bá ṣe tò gbéṣẹ́ ayé tí wọ́n nu ọlọ́run lóhùn ní tó gbogbo ẹ̀bá kan náà ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba wa ó pàtàkì owó ó sì pàtàkì kéèyàn já owó gbà lọ́wọ́ ẹlòmíì ọlọ́run ọba ní ìní haramtu azulima ala nafsi ọlọ́run bá ní àbòsí èmi ọlọ́run bá fúnra mi mo ṣe léèwọ̀ lérí ara mi ìní sí àbòsí fún yín tó bá sàbòsí ta ní ó mú ọlọ́run olóhun ṣe léèwọ̀ fúnra ara òun gan bágbára òun ṣe tó yẹn òun ní sàbòsí ọjà alìtuhu bainakum muharrama mo wá ṣe ní fún ẹ̀yin náà kẹ́yìn náà má sàbòsí fàládàdà ọ̀làmú ẹ má ṣàbòsí fúnra yín o tẹ́ bá ṣàbòsí fúnra yín èmi ọlọ́run bá mọ̀ ọlọ́run mọ̀ tó kéré nínú àbòsí ọmọ yìí tó tóbi nínú ẹ̀ gbogbo tá à ń bá ti ṣe tó bá pamọ́ sáwọn ọmọ nábì ádámà kedere báyìí ni lọ́dọ̀ ọlọ́run bá wa ọlọ́run sì ní fẹlẹ́ṣẹ́ ẹlẹ̀ àfi kọ́lọ́run bá mú ọlọ́run ní fi oúnjìbìtì ilẹ̀ àfi kọ́lọ́run bá dán o ọlọ́run ní fi jàǹbá ilẹ̀ àfi kọ́lọ́run bá pọ̀ òun náà lẹ́kún nítorí òun náà ti pa àwọn kan lẹ́kún ọlọ́run mọ́jẹ́ asùnkún lójú alẹ́ wọn ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn islam akílò halali matilubu fi islam ká máa jẹ́ǹjẹ́ halali látara iṣẹ́ ogun wa ẹ̀sìn sí lẹ́tọ̀ ọlọ́run bá wa Allah subhanahu wa ta'ala ó ní wa ahallallahu al-bay'a kẹ́ tajà kẹ́ riba kẹyàyàn lówó kẹwà gba ìlé lọ́wọ́ ẹ̀ mo sí léwọ̀ fún yín èèwọ̀ ni yóò jẹ́ fún yín gbogbo owó tẹ̀ bá rí bẹ̀ náà owó èèwọ̀ ni ọlọ́run ọba ó dí ọ̀nà kan fún wa pé ká má rìn ó sì fún ọlọ́ta nẹ́tífù ọ̀nà tá má rìn ó ní ká má lu jìbìtì torí jìbìtì ni owó èlé ọwọ́ la ọ̀nà títà rírà fún wa tá má tà tá má rà ibi ọba lè tajà dé ibi ọba lè rajà dé kọ́sà jẹ́ ń tọ́ra ń tọ́ta kó jẹ́ nǹkan tọ́lọ́wọ́n bá fẹ́ ọlọ́wọ́n bá ní yá ayyuhan nas ọlọ́wọ́n lẹ́yìn ọmọ èèyàn kulu mimma fil ardi halalan tayyiba ẹ máa jẹ lérí ilẹ̀ èyí tó bá jẹ́ halali nìkan èyí tó bá jẹ́ steps of shaitan òun náà ni àwọn ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ olè tí wọ́n múlè ní tí wọ́n bẹ̀rẹ̀ sí ju táyà sí lọ́rùn tí wọ́n bẹ̀rẹ̀ sí lù ní àbẹ́yì tí wọ́n pa kìí ṣe jọ́yẹ̀ náà lọ́bẹ̀rẹ̀ olè ìgbésẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́wọ́n bá ní ẹ má tẹ̀lé ìgbésẹ̀ ṣètọ́n ṣètọ́n náà máa ń bọ́ wọ́n ni ṣé ìwọ náà ní sayé ni ṣé ìwọ náà kò ọ̀fẹ́ wọ́n náà kó ni ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ni ọ̀rọ̀ àwọn ẹbí rẹ ni ṣètọ́n náà máa bá kálukú sọ̀rọ̀ mọ́ra wọn wọ́n náà lu mọ́ra wọn kò sẹ́ni wọ́n mọ́mọ́ ọlọ́lọ́mọ bí kálukú ń ṣe ṣètọ́nà máa sọ bẹ́ẹ̀ innahu lakum aduwwun mubin ọlọ́wọ́n bá ní ọ̀tá yín ni ó tó bá jù ìṣinú pírọ́blẹ̀mù tán yóò wá padà lérí ìdẹ̀ra rẹ̀ in kuntum iyyahu ta'budun tó bá jẹ́ pé ẹ bá ń sin lọ́n lóòótọ́ tó bá jẹ́ pé ẹ bá ń sin lọ́n lóòótọ́ ọlọ́run sọ fún wa pé tá a bá ń sin lọ́n lóòótọ́ aláàlì ni ká máa jẹ tá a bá ń pẹ̀rọ àwọn mùsùlùmí lóòótọ́ aláàlì ni ká máa jẹ ìbádàlá èèyàn orísun ọlọ́run almanu matlabu kulli insan owó kò ṣe ẹnìkan tí ò nífẹ̀ẹ́ rẹ̀ wọ̀gàrí ìzẹ̀tùn sí kulubi nas àdámà ni ká nífẹ̀ẹ́ owó torí owó náà ní jẹ ayé ayé ní jẹ owó ẹ̀ẹ́dẹ̀ lólówó kan tó lóun fẹ́ pokùn sóńsì bí ìbá tó bá ní sòro mi tálíkà ní sábà máa fẹ́ kù láyé látara jíjẹ látara múmu látara ìgbà tó yí ma lọ́wọ́ ẹ̀yọ́ ma yáà mi nínú ẹ̀sìn Islam ọlọ́wọ́n bá wọ́n sọ Quran oní wa tuhibbuna al-mala hubban jamma ẹni fi owó púpọ̀ ẹ̀yọ́ mi èèyàn ẹni fi owó púpọ̀ ọlọ́wọ́n bá láà nífẹ̀ẹ́ nǹkan ta ni wá sí èèyàn nínú gbogbo ìdọ́lọ̀ ń sọ yìí tí gbogbo wa náà tí a bá wọ ẹ̀mí wa a pé bọ́lọ̀ ṣe sọ bẹ́ẹ̀ náà lórí gbogbo wa náà la nífẹ̀ẹ́ owó àmójú kòkòrò wa ó jura wọn lọ ìyáyọ ọkàn wa ó jura wọn lọ ìrònú wa ó jura wọn lọ ìpayọ ọlọ́run ba lérí ìgbẹ̀yìn owó ó jura wọn lọ lẹ́yìn fẹ́ra àwọn kan tí wọ́n máa sá fún haram kì í sí pé àwọn náà fẹ́ràn owó àwọn náà ń wá owó ìpayọ ọlọ́run ba ni wọ́n fi ń sá fún haram ẹni bá wá ní ẹ òun nífẹ̀ẹ́ owó tóun ni àwọn táwí náà nífẹ̀ẹ́ owó ìjọ àlìkèyàmà ni wọ́n ń payà وقد ذكر رسول الله النبي محمد صلى الله عليه وسلم النبي ياتي على الناس زمان àsìkò kan bọ̀ tó bá dìgbẹ̀yìn ayé táyé bá ń tán lọ la yubali al-mar'u ma akhadha minhu amínà alhàlálí amínà alharam ọmọ èèyàn ò ṣe ní kíyàmá owó owó ní ọ̀sà máa pariwo kọ́sà ti rówó ni ìbá jẹ́ halali ìbá jẹ́ haram kọ́dà ẹlòmíì tó máa ń ṣe àdúà yóò tún jòkó lè yọ́ máa ṣàdúà lérí pé kọ́lọ̀n jí àráàmù tó ń fẹ́ lọ lè ṣeun àráàmù tó ń fẹ́ lọ lè gbà ní kọ́lọ̀n jọ bọ́sì ló tún máa bẹ ọlọ́run ọba lérí haram nítorí pé kódà máa yàtọ̀ síra wọn mọ́ kódà máa yàtọ̀ síra wọn mọ́ anábì tó wá dígbẹ̀yìn ayé haramu àti halali yóò lòpọ̀ e, ọmọ èèyàn ṣe ní dá halali mà yàtọ̀ sí haram yóò máa jẹ haramu yóò sì máa ṣe fáàrin yóò máa jẹ haramu yóò sì máa sọ fáwọn èèyàn pé òun ti dá fóun bẹ́ẹ̀ ni kò sì dá fún ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àsìbáàbùhù ẹ̀rí àwọn ìtí ma ń fa téyìn fi kù lálérí ẹni ibi tó wó bá ti wá adamul khawfi minallah tẹ́lẹ̀yìn ò nípa ayà ọlọ́run ọba ọba tó ní kéèyàn máa jẹ halal téyìn bá ti nípa ayà ọlọ́run kò síṣẹ́ tí ò lè ṣe ẹni bá ti ń ṣiṣẹ́ tí ọ̀dà ti ń gba rówó tí wọ́n bá ní àwọn tó nípa ayà ọlọ́run àwọn ẹrú ọlọ́run ọba lérí ilẹ̀ kọyọ rẹ̀ kú ń bẹ nítorí èèyàn ní nípa ayà ọlọ́run kọ́ máa ṣerú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì adamu tafakkuri fil muhasaba kéèyàn ọmọ máa ronú pé bàbá dì láyé wọ́n tún tú lọ́rùn bàbá dì kalẹ̀ ń bí wọ́n tún wá tún tú lọ́rùn àyè máa ronú pé lọ́rùn yìí ọlọ́run bá padà béèrè lọ́wọ́ wa a máa mú nínú àwọn dáadáa àwọn èèyàn tó gbá àwọn èèyàn tó lù ú jìbìtì a máa mú nínú àwọn dáadáa rẹ a máa fún wọn padà bí dáadáa bá wá tánú fáìlì a máa wá mú àwọn ẹ̀ṣẹ̀ tí àwọn ènìyàn ṣẹ̀ a máa wá dà sínú fáìlì títì ẹ̀ èyí kékeré yóò wà wọ̀nà ńlá ọlọ́run ọba lóhun ní fi wá lẹ́gbẹ́ kìyàmà la tazalu qadama abdin hatta yus'al an arba anábì ní gbogbo ọta bá dìde nù sàárè báyìí tá a bá bọ́ sí gbangba wájú ọlọ́run ọba ẹnìkan kan ní ti kú níbi tá a wà tí wọ́n fi wá ní nǹkan mẹ́rin wọ́n bi wá nípa ayé wa wọ́n bi wá nípa ọ̀dọ́ wa kí la fi ṣe kí la lò ó sí wọ́n wá bi wá nípa owó níbo la ti rí wọ́n tún wá bi wá pé níbo la ọ̀tọ̀ ní kíyàn orí bí haram oye kọ́nà sínú haram ọ̀tọ̀ ní kíyàn orí nínú halal kọ́nà sínú haram ọ̀tọ̀ ní kíyàn orí nínú halal kọ́nà sínú halal gbogbo ẹni wọ́n bèèrè lọ́wọ́ wa ká tó ṣiṣẹ́ padà wọn ẹjọ́ ọlọ́wọ́ bá wa ìjọ náà ọlọ́mọdé oṣù rẹ̀ fẹ́ni kọ̀ọ̀fà wa ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn Islam Abubakar radiyallahu ta'ala anhu níbi tí wọ́n ní àṣà jẹ́dé ó ní ọmọ kan ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ yìí ń bá ṣiṣẹ́ Abubakar radiyallahu ta'ala anhu ebi wa ń pa ọwá sọ fọ́mà yìí pé kọ́ bá wọn ra ń jẹ wá ọmọ yìí wá wo gbogbo ṣọ́ọ̀bù tíra ní abubakar ní iṣẹ́ ìmọ̀ àtiṣẹ́ aṣọ tí wọ́n ti ràn ní abubakar manta igbákejì anábíwá muhammad sallallahu alaihi wasallam ọmọ yìí ní kò sí owó kankan nínú ṣọ́ọ̀bù nígbà tó wo gbogbo bẹ̀ ọ̀sára ń jẹ dé nígbà abubakar wa jẹun tán abubakar wa bèrè pé mélòó ti padà wá rówó ó ní owó yìí ó ní takahantu fil jahiliya èmi máa ń dafa èmi máa ń wọṣẹ́ fún àwọn èèyàn kó tó di pé mo gba Islam ẹni tí mo wá wọ́sẹ́ fún yìí nínú ìgbà wá kan ó ní ẹni tó ń wọ́sẹ́ fún yìí òun pàdé ẹ̀ lọ́bá san owó sẹ́hùn òun bá wọ́pẹ́tọ̀ ó bá wọn mú nínú ìgbà wá kan ó lóun túlé kan ni òun túlé kan nígbà tó ń sì túlé lòun rí lòun wá fi ra oúnjẹ wá òun bá kiri wá ní wàláhì láàrin dùkílà haram fi fi àfọwá ìnà àwọn èyí jẹ haram nítorí mú wáyé iṣẹ́ yẹn iṣẹ́ haramu ni owó tán rí bẹ̀ náà owó haramu ni ẹni bá ń wọ́ṣẹ́ yìí ti ṣe haramu ni owó tán bá rí bẹ̀ náà owó haramu ni bọ̀lọ̀ fún rẹ̀ gbogbo oúnjẹ tó jẹ pátá látara bẹ́ẹ̀ láti sọ fún di wàlé ọlọ́wọ̀n ọba láì níṣẹ́ lọ́wọ́ ó lè ní wàlé ọlọ́wọ̀n ọba láì máa ní ọ̀nà tọ́wọ́ máa ìṣẹ́nà wa ní tí màmá láti máa wọ owó ògidì káàkiri àbí ọlà ògidì ó ní pé nkanjú nkanjú nkanjú ẹni bá sì nkanjú oyé ọlọ́run ọba ní máa yòrò làájìlá àjẹ́nà aláwọ̀ ẹni bá nkanjú àákan lójú náà ẹni bá nkanjú àákan lójú ni ẹni tí nkanjú bọ̀ ń fẹ́ ta gbogbo ọjà àwọn tán lọ́jà tọ́bá ti tajà rẹ̀ tán kí ló kù èmi kọ́ máa lọ lé ní bọ́ọ̀ ti nkanjú ọbẹ̀ tètè kùnù ẹni bá ti nkanjú ọlà kò ní gbèkítà sí halal lẹ́yìn ni àbí àbí haram kọ́lọ́mọ́sà ìṣàánú wa nínú tuntun máa ń fà òun náà ni kéèyàn máa wà contented ọyẹ kéèyàn máa ń ní ìyáyọ ọkàn contentment lérí ayé ipe kò sí bó ṣe lé ayé tó kò sí bó ṣe lé ayé tó ọmọ àbáwọn èèyàn wájú náà kò sí tó lé ní ọmọ àbáwọn èèyàn wájú ni nítorí dáa ní kọ́ máa wo ẹ̀yìn àwọn tí ọ̀dá fún tó ọ mọ́ máa wo òkè àwọn tó dáa fún jù ọ lọ nítorí tó o bá ń wo òkè ò ní dúpẹ́ fọ́lọ́wọ́n ba ó sì ní sinmi láti máa wá ayé nítorí pé dídójúmọ́ lọ́fẹ̀ẹ́ mítọ̀ ọ́fẹ́ rí pé wọ́n náà dàbí wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam wọ́n mìíràn ní kásìbì haram nínú àwọn aṣẹ́ haramu tí ó gbọ́ òde lé ní tẹ́ni kọ̀ọ̀kan wa tàbí kíta lérí ẹ̀ bẹ́ẹ̀ wọlé maharamat kọ́lọ́ wọn bọ́ ṣe nǹkan léèwọ̀ pé ẹ má jẹ ẹ má mú kéèyàn ó sì e ẹlẹ́dẹ̀ ó ń pẹ̀rẹ̀ ní mùsùlùmí ó ń ta òkú bete màálù tó ti kú àwọn alápàtà màálù tó ti kú ẹ̀sì dọ̀bẹ̀ dé lọ́rùn ẹ̀kúta ó ta òsà gbogbo tọ́lọ̀ ní ìwọ̀ ni ẹ má ṣe lérí ilẹ̀ ọwọ́ agbé sígbà wọn wá ń ta àbí gbogbo tí máa ń kó nira báwọn èèyàn ọwọ́ ń pé à òun ò jẹ́ òun ò mú òun èmo tí ń tòun òun kàn ta ni kọ́dà bó ṣe wáyé òun ò jẹ́ lẹ́dẹ̀ẹ́ hurrimat alayhim shuhum ọlọ́run bá ní ẹ̀ẹ̀rí àwọn ọ̀rá ọ̀rá yìí èèwọ̀ ní fún yín kẹ́ ẹ má jẹ ọ̀rá mọ́ ọlọ́run dárúkọ ọ̀rá yẹn fún wọn ọ̀rá yẹn kan ní ọlọ́run sọ fún gbà yẹn o bàbá ń ha wọn bá ní ní táṣẹ ni pé ẹ lè kú gbogbo àwọn ọ̀rá yẹn ni wọ́n bá ta ha ní wọ́n bá náwó wa ànábì ní eré wọn dọ̀tí ni ọ̀rẹ́ wọn ni àwọn tá a wí wọn wọn gbà pé ọlọ́run ọ̀gbọ́n táwọn ni wọn mọ̀ kọ́lọ́run gbọ́jà wọn lọ sáwọn mọ̀ pé ntọ́lọ́run bá ṣe títà rẹ̀ ní ntọ́lọ́run bá ṣe jíjẹ rẹ̀ ní èèwọ̀ harrama títà rẹ̀ náà èèwọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín lé ní àní wọ́n pè wọn wọ́n ní kó wọn bá wọn kọ́ chọ́ọ̀chì àní wọ́n pè wọn wọ́n ní kó wọn bá wọn mọ èrè tí wọ́n mọ lábúlé wọn iṣẹ́ áàtì lòun kọ́ áàtìsì lòun àbí kó ní òun bíríkìlẹ̀ lọ́hún ọwọ́ náà lè bá wọn mọ́lé òsà ní tí wọ́n ń ń bẹ̀ òsà ni haramu ni owó tẹ̀yìn bá rí ní ọdún sísá haramu náà kiri jama haramu ni kọlọmọsà ẹ̀sọ́ ẹni kọ̀kan bẹ̀ kọlọmọ fi ìjẹwa síbi tọ́ha ọlọ́run ọba wa ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn wa àlàámọ́lù fi mọ̀ àṣàṣà àti rìbáwíyà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni wọ́n ṣiṣẹ́ ní wọ́n ti ń yá owó èlé bóyá tàdúgbò àbówó èlé ti síríìtì àbówó èlé ti báǹkì kì í ṣe gbogbo báǹkì ní báǹkì tí wọ́n bá ti ń gbowó èlé ẹni bá ń ṣiṣẹ́ ń bẹ̀ owó tó bá ń rí ń bẹ̀ wo haram ni ọlọ́run ni wá àhàlọ́láwò lè bẹ́yà kẹ́ẹ̀rajà kẹ́ẹ̀tajà mo ṣe ní halali wá haramar riba mo ṣe owó èlé mo ṣe léwọ̀ tọ́nà bá lóòsàn kan léwọ̀ ìbáà jẹ́ inú gíláàsì lẹ́wà ìbáà jẹ́ inú èsì lẹ́wà ìbáà jẹ́ lábẹ́ igi lẹ́wà ìbáà sì jẹ́ nínú súwìtì ìbáà inú yàrá kan tẹ́ẹ̀ bá ti ṣe irú iṣẹ́ nìyẹn ẹ̀yìn tẹ́ẹ̀ ń ṣiṣẹ́ ń bẹ̀ iṣẹ́ haram ọlọ́run kọ́mọ́sá ìsànú wa abẹ́lọ́n Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́ fi jẹ́ wa síbi tó háwọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sùn Islam ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀lẹ́ ni aṣọ gbájúẹ̀ jàǹbá ìdọ́gbọ́ngbọ́ owó ẹni aṣọ jíṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ tí kálukú ń ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kò síṣẹ́ kan tẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe ń sìn tí ò sí ọ̀nà jàǹbá ń bẹ̀ ẹni tó jẹ́ bíríkìlà ọ̀nà jàǹbá ń bẹ̀ nù rẹ̀ kápẹ́ńtà ọ̀nà jàǹbá ń bẹ̀ ń rẹ̀ mẹkáníìkì ọ̀nà jàǹbá ń bẹ̀ ń rẹ̀ ẹni tí ṣòwò ọ̀nà jàǹbá ń bẹ̀ ń gbogbo ọ̀nà tá bá fi jàǹbá tá fi mú owó olówó mọ́ tiwa ẹjá lọ lè máa pé owó nì owó nì haramu ni wọ́n máa ń pè ó nínú ẹ̀ àtàtọ́fù kéèyàn wọn òṣùwọ̀n kó pé ìgbà tí wọ́n fẹ́ ta fáwọn èèyàn wọ́n wá di ikù àwọn ní ráìsì ń ṣe àwọn ní símẹ́ǹtì ń ṣe rìbáàgì ni wọ́n ń pè tí wọ́n bá ra símẹ́ǹtì kan ó tún wá kó lọ́ọ̀gì kan wọ́n á lọ lè sẹ̀ sẹ̀ sẹ̀ àwọn ráìsì náà ń ṣe àwọn ọmọ yíbò ń ṣe ọmọ yorùbá náà ń ṣe mùsùlùmí náà ti ń ṣe ọlọ́run bá ní wáyé lórí ní mọ́tò fífíìn ọlọ́run bá ní ègbé àti wàhálà àti fìtínà yóò máa bá àwọn tí wọ́n máa wọn ò sùn wọn alladhina idha kitalu ala an-nasi yastawfun táwọn bá ra àwọn ọ̀rà ní pípé wa idha kaluhum aw wazanuhum yukhsirun tó máa fẹ́ ta fáwọn èèyàn wọ́n máa wá ṣe jàǹbá ń bẹ̀ ala yazunnu ulaika annahum mab'uthun ọlọ́run bá ní sí wọn rògbà gbé àwọn dìde ni li yawmin adhim níjọ́ tí yóò lágbára ọlọ́run bá ń bí ó yẹ wá pé inú tó wọ́n yanjú lé wọ́n yanjú àwọn tó ń tajà tó ń rajà yawma yaqumu nnasu li rabbil alamin níjọ́ tí gbogbo wa ta dìde fún ọlọ́run bá wa tí ò ní síbi tẹ́nì kankan sàṣì ọlọ́run bá ní sọ̀rọ̀ gbàgbéjọ́ yẹn bẹ nígbà wọn bá gbàgbéjọ́ yẹn bẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà táwọn gbà rajà táwọn gbà tajà tí ò jẹ́ halal talabbus mabi kálá ń ta nǹkan kọjá pé èyí tí ò da ìlà àkósókè èyí tó da àtòsí èyí tí da àtòsókè èyí tí ọ̀dá àti òsìsàlẹ̀ mọ́dọ̀ rasul alatọ́á anábì lọ́njọ́ kan anábì wá gba àrin ọjà fàádìkalà yádà òfíhà anábì rí tí wọ́n gbé oúnjẹ kan kalẹ̀ tí wọ́n ń ta anábì wá kọwọ́ bọ inú oúnjẹ yìí fàdánà ti àsọ́bà àwò bádàlà anábì wá rí pé ìsàlẹ̀ tutù fàkọ́lá mahada ya sọ ibà tọ́á anábì tó fẹ́ ta yìí wọ́n tó fẹ́ ta yìí kí lè tó ń ṣe yìí kọ́lá àsọ̀bá tó sàmà ó lójú lọ́rọ̀ lélẹ́rìí nígbà tí yàn ń ta gààrí àbí yàn ń ta ráì tí òjò wá rọ̀ lè lérí ọwọ́ akóyì tí òjò pa oko sísàlẹ̀ oko ìtọ́gbẹ oko sókè olójú ọlọ́pàá anábì ní afalẹ̀ àjà àlìtàwò fọ́kọ̀tọ̀ àmì hàtà yàrá òun náà kí ló dé tó kó tútù yẹn sókè kọjá káwọn èèyàn máa bọ́jà yẹn ṣe rí mọ́gà ṣáná ẹni bá ń jàǹbá wa falẹ̀ sàmìnà kì í sara wa nítorí bí àdìsí yẹn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam wọ́lọ́ọ̀ni kìràkìtà ọ̀dọ́là ọlọ́ọ̀ni máa ń sọ̀yàn déyàn gbogbo tí ìbá ń kójọ pátá pé àní ní wọ́n ṣe ń a náà nìyẹn ó kójọ lóòótọ́ bò tí bó ṣe ná ó kù sọ́wọ́ ọlọ́ bẹ́yàn bá wá ra nǹkan tó ná bó ṣe fẹ̀mí lò ó ọlọ́ tó bá ṣòkòtò wà kọjá gbogbo ẹsẹ̀ alhamdulillah alájì ni wá àṣeun alọ́mọ́kàdé alhamdulillah à ń borí à ń lo jalibab à ń lo nìkọ́ gbogbo àwọn ẹ̀sìn ní gbogbo tá à ń ṣe yìí ara ẹ̀sìn náà ní ká má jẹ haram gbogbo ẹni tí ọba lọ lè mú ma ẹni tí ọba ronú lérí ẹ̀ lójoojúmọ́ yóò rò fóun ní dáadáa lọ́dọ̀ ọlọ́run yóò rò fóun ní ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run yóò rò pé ọlọ́run ọba ó fi wọn sálì jẹ́ náà tó bá dé jáde kíámà inú náà ní ọba rẹ̀ kọ́lọ́mọ́sá ẹ̀sọ́ ní kọ̀ọ̀kan wọn bẹ́ẹ̀ nínú àwọn táwọn yẹn máa ń tà bí olùgọ́rọ̀ òun náà ní ká máa ta nǹkan tí kò ṣúọ̀ nǹkan tá a mà ẹ́ no test mùsùlùmí ọ̀lọ́bì kan tí wọ́n kó tẹlifíṣàn síbẹ̀ kọ̀ǹpútà síbẹ̀ wọ́n kó iron síbẹ̀ wọ́n wá sọ ọmọ pé no test ọwọ́ amú ọmọ wa mú lọlé ipò ọ̀rajà bó ṣe lọlé ni ẹ̀mí rẹ̀ bákan méjì ni ayédàkọ́jẹ́ kọ́ ọ̀ra pàǹtí àbíkọ́jẹ́ kọ́ ọ̀ra fan àbíkọ́jẹ́ kọ́ ọ̀ra kọ̀ǹpútà bọ́bá wa délé bọ́bá wa tìbọná bọ́bá wá ṣiṣẹ́ bí ọba ti ṣiṣẹ́ yọlọ lè ọ irú òwò burúkú bá wọn àtẹni tí ń ta àtẹni tí ń ra ẹ̀sìn gbégi lé wọn torí pé jàǹbá náà padà wà lábẹ́ ó lè rákọ lọ́kìlín ó lè dọ̀lá kọ sọ́ọ̀tì kéèyàn máa ra nǹkan tí kò nítumọ̀ bí ìsìláàmù gbégi lé nínú àwọn ọ̀nà táwọn yẹn ń gbà nínú àwọn ọ̀nà táwọn yẹn ta ẹja wà nú ọwá sọ fún wọn pé mo ta àwọn ẹja yẹn fún yín ẹja tá àmọ́ yẹ àmọ́ tó wà ń bẹ̀ èèyàn gbọ́dọ̀ máa ṣerú ẹnu Islam ẹ kó ẹja jáde ẹ jọ dúnadúrà ẹ sì Islam gbé ni nínú ọmọ nǹkan tí ò rí mo ní ọ́ndà kan mo fẹ́ ta 120 ọwá náà ní 100,000 a sì gbówó lọ́wọ́ ara wa a sì tàá ìwọ́tọ̀ fẹ́ ra wọ́n dàgbà orí ìdíyàn ọ̀bá rí àìná ìdíyàn ọ̀bá rí àìrà ọpọ́ sí fúngbà míì kó rí ọ́ndà yẹn kọ́ jẹ́ pé ah ọ́ndà yẹn ti dédé bí 250,000 sọmọ̀ pé ọ̀pọ̀ lọ́kì ni ó sì pọ́ sí fúngbà míì kọ́ jẹ́ pé ọ́ndà yẹn kí wọ́n sa kán lọ lè ta lójú orin kí wọ́n lọ lè ta àwọn tí wọ́n máa ń kó páàtì mọ́tò káàkiri ìtókù tó yẹ kí wọ́n ṣe fún mọ́tò yẹn kọ̀ wọ́ọ̀sì twenty thousand naira gbogbo orú àwọn ìdúnàdúrà báyìí owó haramu lèyàn rí tí yẹn bá ń ṣerú ẹ̀ ẹ̀yẹ́ màá yá mi nínú Islam ẹni tí ń ta tẹ́tẹ́ tí ń rówó ń bẹ̀ ọlọ́run bá nínú alhamdu wal maisu wal ansab wal azlam gbogbo ẹni tí ń ta tẹ́tẹ́ wal azlam àwọn bàbá aláwo olóòsà Eh, wọ́n fún lówó lérí iṣẹ́ ni wal azlam eh, àwọn tí wọ́n ń wọṣẹ́ tí wọ́n lọ lè béèrè tí ó ṣẹlẹ̀ lọ́la bí jésù mẹ́ni àmàlẹ̀ ṣaitan ọlọ́wọ́n bá ní gbogbo ta kàálẹ̀ iṣẹ́ èṣù ní fádìtẹ̀nìbù ẹ̀jìnà kó mẹ́ tẹ́yìn bá ń fi kọ̀ọ̀kan ṣiṣẹ́ náà àwọn ta kàálẹ̀ yìí tí insurance insurance méjì lọ́wọ́ islamic insurance àti western eh, insurance ṣe rí àwọn òyìnbó àkọ́kọ́ ní bá ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀rọ̀ ọlọ́run ò yé wọn bí wọ́n gbogbo tí wọ́n bá ń ṣe in tí ó mú àǹfààní wá bá wọn ni wọ́n máa ń ṣe òyìnbó fẹ́ràn ẹnì kankan nú yóò òyìnbó ń ṣe wàhálà lẹ́ni fóònù tó wà lọ́wọ́ rẹ̀ tó lè gbowó tó wà lọ́wọ́ rẹ̀ àwọn àmì ìbẹ̀ tó da tó jẹ́ transaction láàrin àwọn àtòyìnbó tẹ́sán ọ̀tako ó ṣe fóònù ìmẹ́ra lọ́wọ́ ẹ̀ òun náwó tèmi èmi ń lo fóònù rẹ̀ àwọn méjèèjì à èyí ṣiṣẹ́ owó òun náà ṣiṣẹ́ ní ní kọ́mpìnì rẹ̀ kó tó gbé fóònù jáde àwọn ìyẹn dáa wọ́n tún wá gbé àwọn mẹ́tọ̀dù kan wálé ní pé insurance lápèjúwe ẹ wọn ní ẹ máa rówó ń bẹ̀ kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ jẹ́ máa òun àti tẹ́tẹ́ kò sí yàtọ̀ láàrin méjèèjì wọ́n ṣe insurance ẹ̀mí wọ́n ṣe insurance àlàáfíà wọ́n ṣe insurance mọ́tò ẹ̀yìn mẹ́wàá ẹ̀dá 10,000 lóṣooṣù a máa fi tún mọ́tò yìí ṣe tọ́bá bàjẹ́ bó bá di ìgbẹ̀yìn ọdún owó mi ti di 120 tó wà lọ́wọ́ wọn mọ́tò mi wà bàjẹ́ wọ́n wà sọ fún mi pé owó mi ti lọ náà 120 ọjọ́ ọmọdé owó kìí sọ ọmọdé owó ìbànújẹ́ ni wípé 120 lọ náà àmọ́ ṣètá ní oníjọ́ mọ̀ pé ojú ọ̀nà àpanu lòun wà yóò sọ fún pé a tún kàn sí lọ́dún tí ń bọ̀ tó bá tún lọ́dún tí ń bọ̀ gan ọpọ́ sí lòkọ́ jẹ́ pé tí mọ́tò rẹ̀ bá bàjẹ́ 2 million wọ́n fi tún ṣe lọ́dún kejì náà yóò tún dá 13000 ipò ọdún mọ́tò òtún bàjẹ́ wọ́n tún fi di mélòó odi méjì àkíndanidání àkíndèdèrè ní ma náwó ẹ̀ èèwọ̀ ni nínú ẹ̀sùn àjẹmọ́ mùsùlùmí kéèyàn máa mú owó rẹ̀ kọ́ máa lọ lè dájọ́ láì dàníyàn sàárà ọ̀dà níyàn sàárà náà àníyàn tó dà ní pé ìwọ náà fẹ́ gba owó lówó ọlọ́run wá ní tiẹ̀ ni wọ́n ṣe kí ni òun náà ni wọ́n gbà ẹ̀sìn wá sí léwọ̀ ẹ̀sìn wá sí léwọ̀ ìsọ́ràṣì ní ká lè bá gbogbo àwọn tó jẹ́ àwọn ẹni rí àwọn ọlọ́lá àwọn olówó ipò ẹ̀dáwùjọ sọ́sibítù ẹ̀dáwùjọ sí insurance company wa gbogbo àwọn tí mọ́tò wọn bá ń bàjẹ́ a máa ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ ìbẹ̀lẹ̀ fẹ́ máa ra yín lọ́wọ́ ni bóò ni wọ́n ti wá máa lùsù lọ́dọọdún àbọ́lọ̀ ní ilẹ̀ mọ́tò rẹ̀ máa rò gírí tí ọ̀bá bàjẹ́ nítorí pé ọ̀fẹ́ gbowó ní insurance company gbogbo eléyìí ìfi ọpọlọ ẹni ṣeré látọwọ́ ṣetọ́nù àwọn afáwa ní ìwọ̀ ni ẹni bá ń ṣiṣẹ́ ń bẹ̀rẹ̀ sí ní àwọn ṣe ìṣẹ́ kan ṣe insurance company ní o mo ní owó oh, oríṣẹ́ jìbìtì lẹ́nu mi níbi tí ẹwà yìí ẹ̀sìn wa ò sí ní ẹ̀tọ́ fún yìí àlìbẹ́wò bìzìyàdà ti bí tẹ̀síìtì wọ́n tó pè kan ní installment òun náà ní ká máa sanwó díẹ̀dẹ́ fún tààrà ẹ̀sìn òṣè léèwọ̀ ẹ̀sìn wa òṣè ní èèwọ̀ àbí tó bá jẹ́ pé ẹni tó ta nǹkan yẹn fún wa owó tó fi lé owó yẹn ìnira ní ọ̀bá dé fún wa ọ̀rọ̀ kẹ̀kẹ́ náà fẹ́ fún ní 350 ọwá sọ fún àwọn tí ọ fẹ́ gbé fún fún ọmọ sanwó rẹ díẹ̀díẹ̀ wípé kó mú 650 àbí 700 wá ọ dáwọ̀ náà lójú pé ìgbà tí ó fi sanwó di 500,000 kẹ̀kẹ́ wọn ní wúlò irú ẹni tí ń ṣe ilé yìí oye tálíkàsì ni kò níbi tí ó ti jẹ kò níbi tí ó ti mú yọ́ wá gbà ń tó láti bẹ́ẹ̀ èyí ìrànlọ́wọ́ tó lọ́ fi ń ṣe fún ò ní sí ìrànlọ́wọ́ fún ma gbèsè ló tún dá sínú ayé rẹ̀ nígbà kẹ̀kẹ́ bá oye kò ní ti sanwó pé kẹ̀kẹ́ ò sì wúlò fún iwu olówó sì jòkó lé lérí pọ́ gba owó rẹ̀ ọmọ wa lè káàkiri èyí tó yẹ kó fi rìdíùsì ìdààmú rẹ̀ ọwá kàn fún ìdààmú ayé rẹ̀ àmọ́ ọ̀tá 350 ó 100,000 lé wẹ́rẹ́wẹ́rẹ́ pé náà máa mú wa pé wọ́n náà fẹ́ gbé náà dìde káwọn fámìlì jẹ náà máa jẹ ká máa ọ gbalada lérí owó tó ń ṣe yẹn ó tún gbalada lérí ọmọ ìyá rẹ̀ tó dẹ̀ lára ìpíkọ́ ma sanwó yẹn dédé àwọn kan bẹ ń gáréjì lóṣì wọ́n jòkó síbẹ̀ gáréjì ọlọ́kadà gáréjì oní mọ́tò kẹ̀kẹ́ náà fẹ́ wọ́n láwọn ni chairman àwọn ni olùdarí ibẹ̀ lọ́gbà 1000 naira lọ́wọ́ ní kẹ̀kẹ́ náà fẹ́ olójúmọ́ oní 600 lọ́wọ́ ọ̀kadà jẹ̀mọ́ mùsùlùmí èlélòkù tó fẹ́ mú lọlé yọ́ ma wá jẹ tàmàlù yọ́ ma jẹ tẹ́ran yóò máa gun mọ́tò kò ní mọ̀ pé àràmù lòun ṣe kíni ìlò oúnjẹ gbogbo ẹni tí bá ń nìyàn aláàláyé kó tó jẹun owó àràmù kọ́lọ̀ mọ́sà bá ń fọ̀nà mọ́ wọn o wastaghfirullaha innahu huwal ghafurur rahim الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn àlùfáà wa wọ́n ní inna amira al-mu'minin afáwa umar bin khattab yadri bi durra man yaqa'ad man yaqa'udu fi suqi wa huwa la ya'rifu al-ahkama fi al-mabi'at wọ́n ní umar bin khattab lásìkò àlífà rẹ̀ yóò jáde sí ọjà yóò àbí tí wọ́n tẹran àbáwọn tí wọ́n ta oúnjẹ àbáwọn tí wọ́n ta sọ yọ́wà bí ìlọ́wọ́n pé wá kí ni òfin ẹ̀sìn tó gbé aṣọ títà tó sì tú tó bá ti mẹ́mẹ́mẹ́mẹ́ ọmọdọ́wà kò ní pọ̀pá ọmọdọ́wà kò ní pọ̀pá lérí gbáà pé ọ̀dána ni wọ́n ayé rẹ̀ ó bàjẹ́ ọ̀run rẹ̀ ó tún bàjẹ́ kó o tó bẹ̀rẹ̀ òwò yìí lọ́wọ́ kọ́kọ́ lọ mọ́sálásí ọlọ́lẹ̀ béèrè irú òwò tó fẹ́ ṣe òfin wo ló dé òfin wo ló tún nítorí pé ọlọ́run ọba ò fi ayé àtọ̀run lẹ̀ fún wa kátàkátà máa ló bá ṣe rí pé ìbá jẹ́ kí gbogbo ẹ̀ lọ dá sí ẹni ń ta sọ yóò lè ba bẹ́ẹ̀ wọ́n ní bí Umar Usman káàkiri ọjà nìyà ló sì jẹ́ kí gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́nu iṣẹ́ tá a bá fẹ́ ṣe tá a fi jẹun ẹ má jẹ́ àárò kó ọmọ láyé o tẹ́tọ̀ lẹ́tọ̀ bá fi lè bọ́ sínú ẹ̀tọ́ rẹ tó wà kìá mà wàhálà ni ó súnmọ́ kọ́jẹ́ kó láwọn aṣòro tọ́mọ̀ wá òpítà ń sàṣíọ́ tani ń bẹ lẹ́yìn rẹ̀ àwọn òun ni wọ́n mọ́ káàkiri àwọn òun ni wọ́n mọ́ kọ̀rẹ̀ lọ́gùn ẹnìkan kan sàṣíọ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ ní pàfìtínà ayé fún ọlọ́lẹ̀ bí e lọ́wọ́n àfà iṣẹ́ tà ń sin ẹ̀dàkùn ọfẹ́ rújú ẹ̀dàkùn bá tàmálẹ̀sì ẹnìkan wá bá mi lánàá sí ọlọ́mọ ya wa ṣiṣẹ́ ní ilé pásítọ̀ tí ó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì mo ni wọ́n ń ṣe ní ṣọ́ọ̀ṣì ó ní wọ́n ilé tí wọ́n kọ́ ilé àwọn ta ni

ta lọ fẹ́ supply ọjà ọjà dé ni ẹni tí ń ta tó ní ṣọ́ọ̀bù lẹ́gbẹ̀ẹ́ ilé òsà oyé tí ilé òsà náà gbogbo ẹ̀ àti chọ́ọ̀chì àti àwọn oní ìgbónú ó ní ṣọ́ọ̀bù lẹ́gbẹ̀ẹ́ ẹ̀bẹ̀ tí ń tajà tiẹ̀ wọ́n sì wá ra oyé ọ̀pá lọ́wọ́ rẹ̀ wọ́n fi lera wọn káàkiri ṣe mọ̀ pé ń tajà tiẹ̀ ni àmọ́ kí wọ́n nítò ẹ̀dàkùn a ní ìdìbò alábi 1000 afẹ́fẹ́ wa èyàn tí ń tàǹjẹ lẹ́gbẹ̀ẹ́ chọ́ọ̀tì sì sáà lè ra ǹjẹ lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n ní ká má e fẹ́ni tí èsè mùsùlùmí á tàǹjẹ fún manakai àmọ́ wọ́n wá ní wọ́n fẹ́ ṣe ìfáfà ń bì kan ìyọ̀n ráìsì wá kù wa ń bí ọwọ́ kó kúlà àti ráìsì sínú mọ́tò ọwọ́ lòun lè tajà àwa ní kí ló ta ó halali ráìsì gbogbo bá fi promote ẹ̀sìn wọn àwọn fáà ní wá oúnjẹ rẹ̀ síbòmí nítorí pé tí wàhálà bá bá àwọn tí wọ́n wà ń bẹ̀ wàhálà wọn bá gbogbo àwọn tó wà ní dìpátímẹ́ǹtì tọrọ kìríkà wọn ẹ̀rí àwọn àdánwò tí máa ń bẹni tí máa ń jẹ haram alákọ̀ọ́kọ́ zulumatul qalb ọkàn rẹ̀ ó dúdú ọkàn rẹ̀ ó dúdú zulumatul qalb ẹ̀mí rẹ̀ ó le yóò di gbogbo bọ́dì rẹ̀ ti ń dáhùn àti ikùn rẹ̀ ti ń yọ ni ń yọ lérí ìbínú ọlọ́ni ọlọ́run padà dáhùn nínú bọ́dì yẹn wọ́n ní kọ́dà àwọn ọmọ rẹ̀ ó súnmọ́ kọ́lọ́run kàn wọ́n tí ó fi ṣe pàṣán fún ẹni tí ń gbé owó ẹkún wálé tí wọ́n fi ń pa àwọn ọmọ rẹ̀ ní ẹ̀rín ẹlẹ́ẹ̀kẹta ni sáàdù ba nabi muhammad sallallahu alaihi wa sallam sáàdù bin abi wakos ó ní ra nabi ọdún ọlọ́hàn jẹ́ alẹ́ ni eré anábì dákun ṣàdúrà fún mi kí n wà nínú àwọn tọ́lọ́ wọn máa tètè gbàdúrà rẹ̀ anábì ni yà àtìmọ̀tò amaka oúnjẹ tó máa jẹ yóò jẹ halal tẹkùn mustajaba dáwà tó bá ti bọ́lọ̀ sọ̀rọ̀ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run sì máa gbọ́ ẹlẹ́mìí àwọn ṣàdúrà ṣàdúrà ṣàdúrà ṣàdúrà ṣàdúrà lóòótọ́ kí là ń jẹ kí là ń ná kí là ń wọ̀ wọ́n rẹ́rìn-ín ó ti pa wọ́n lẹ́kún lékejì wọ́n gbádùn ó ti kó bá wọn lélẹ̀ ọ̀kan

owó tó bá mọ́ la inna Allah tayyibun ọba tó mọ́ lọ́lọ́run la yaqbalu illa tayyiban ọlọ́run lọ́wọ́n nígbà kankan àfihàn tó bá mọ́ òun lè digunjalè òun ṣe pọ́lítíìsì òun kówó òlu jẹ wọ́n lọ ra jẹnẹ́tọ̀ fún wa ọlọ́run níjà gbarú ẹ̀ òun á lọ lè owó ojú ọ̀nà owó gọ́tà owó ná owó ọ̀nà ọwá ní òun fi rán yẹn lọ mọ́kà kò sí ládàá ń bẹ̀ torí ọ̀pọ̀ olówó inú àdáhùn tá a fi kọ́ńtà òun náà nígbà tí wọ́n máa ń fi tọ́ fọ̀gbẹ́ni ẹ̀dàkùn èyàn yàgbẹ́ wọ́n wá ń fìtọ̀ fọ ọgbẹ́ ṣe yọ wà má nínú ẹ̀ dáàwọ́tú almazlum òun náà ni pé ẹni tí ń bá ń jẹ owó yàn ní ọ̀nà àìtọ́ àwọn ẹni yẹn wọ́n máa wọ̀n mọ ìpè ọmọ bá ó lè má mà kí wọ́n gbá wọn pé áá ah, ah, project mo ṣe yìí ọ̀nà mi lówó gan o kọ́dà gbogbo ìgbésí ayé mi ò rí mo ṣe dáa mọ́ bí ìṣe ń lò yóò tẹ̀mí lọ́rùn mọ́ àti bàbá oní ẹni tó supply irin irin one twenty oye

yẹ́dùn àríkà yọ́ máa fẹ̀mí àtẹnusẹ́ pèlè ọ wà áyínú láhìlẹ̀ tánàmì ọlọ́wọ́n bá tí ó gba àdúrà yẹn náà òun ló sùn lásìkò yẹn ẹni tó sàdúrà ó sùn ẹni tó gba àdúrà náà òsìkè òun ló sùn kọlọmọsà ìsànú ẹni kọ̀ọ̀kan wọn ọlọ́run gbogbo gbèsè tó wà lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan ọlọ́mọsà bá ní sáwọ́ ọlọ́gbàrá ọba wa ọmọlúwàbí ọ̀tá nínú gbèsè ayé ọlọ́run máa ń sínú àdánwò fún yà oyé látara ìmọ̀ jẹ haram wọ́n ní èyí tó wá ga jù ń bẹ̀ wọ́n náà ni pé ìgbà tí wọ́n bá fi parí ẹni tí ń bá ń gbáàyàn tí ń bá ń lo àwọn yẹn jìbìtì tí ń kó wàhálà bá fámílì ń fámílì látara iṣẹ́ ọwọ́ rẹ̀ tó gba tó ní wọ́n ní ohun tó mọ́tò ṣe ó sì gbowó bíréèkì ó sì rà míì ọ̀rá onítọ̀ wá rò pé ó ti rà wọ́n ń fọ́nà mọ́tò ó lọ lè táàkì tó lè ṣubú gbogbo ẹbí tọ́ lọ ní lérí 1500 yẹn wọ́n lóòrò gbogbo ẹjọ́ wọn jọ ní kíá èèyàn máa yá mi nílẹ̀ Islam kí èèyàn máa ṣiṣẹ́ ìjọba kọ́ máa débẹ̀ lágo mẹ́sàn-án sẹ́mọ̀ pé ago mẹ́sàn-án wọn ní kó resume yóò gbowó aláàlẹ́ rẹ̀ ọwọ́ adébẹ̀ lágo mọ́kànlá àbọ̀ lágo méjìlá ọkọ̀kọ́ sun lé náà àwọn local government yóò kọ́kọ́ sun náà yóò wá gbé mọ́tò rẹ̀ lágo mọ́kànlá yóò máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọba adébẹ̀ yọ̀dọ̀ lè gbọ́ owó oṣù ẹlòmí ò ṣe ní wá oríṣi wá gbọ́ owó oṣù gbogbo àwọn yìí náà ìjọba tí ń bẹ́ ń ta sí náà wọ́n tanná sí gbogbo àwọn yìí náà nídìí bẹ́ẹ̀ owó yẹn ò haramu ni ọwọ́ ní skul wọ́n ní kó tíṣẹ́ ọmọ oṣù ọ̀ntẹ̀fóònù class ọwọ́ adìgbẹ̀yìn oṣù ọlọ́fẹ́ gba owó oṣù ẹnu wọn bá iṣẹ́ tó ṣe tó fi kọ́ ma ẹnu owó náà làláàlì ẹ gbogbo èyí tó ṣe ní owó tó wà ń bẹ̀ ò haram kọlọmọsá ìṣẹ́ni ká lè sọ́ra wa bí ẹni tó gbéṣẹ́ fún ọba rí wa ọlọ́wọ́n bá rí wa èyí tó wá ga dùn jọ́lì kìyàmà àwọn dáadáa rẹ̀ yóò fi san gbèsè àwọn da kọjá pé njọ́ tí ó ní bùkátà sí la ilaha illallah ẹyọ kan péré ó ní bùkátà sí kí òṣùwọ̀n sẹ́ẹ̀rẹ̀ kó lè bá ṣe kó lè bá lòkè ìjọta wí òun ni wọ́n wá rán ọ létí pé akàlàmà làhádà ọmọ lówó lọ́rùn Allahu akbar akàlàmà làhádà ọmọ nígbèsè lọ́rùn akàlàmà làhádà ọmọ ṣiṣẹ́ báyìí ọmọ gbọ́ntàn lẹ́nu yóò láàzúlẹ̀mọ̀lẹ̀ yóò kò sí àbòsílẹ̀ kò sówó tọ́wọ́ fún padà mọ́ iṣẹ́ rere láyọ̀ ìlà tó ṣàbòsí fún abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala mọ́jà ní sọ̀rọ̀ ní ayọ́ ọlọ́pù tí ó ti sábà bí sọ̀rọ̀ fún aláyí ọlọ́mọjà lọ́bẹ̀ èyí tí ń bẹ lọ́wọ́ wa ọlọ́mọsàbà ní gbà kú àbẹ̀wọ̀ ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ká tó tẹ́rí gbà sọ gbogbo gbèsè tí ń bẹ lọ́rùn ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọsàbà ní san gbogbo ìtọ́jú ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ọlọ́run kọ́rọ̀ wa lẹ́mí kálí dá padà fáwọn tó kọ́lọ́run wá pé ìlú lé ìlú lé bílù bá wá léun sàárè ó lè jùlú lọ wọ́n wò pé ìlú lé ọmọ wa ṣe ń tọba rí iṣẹ́ ọwọ́ rẹ̀ wọ́n náà máa wò nítorí wọ́n bá ń ṣe gbé sínú òsùn wọn aláàlì ni àbí haram nítorí wọ́n ti ní a máa ń ṣe aláàlì ni tọ́lọ̀ ni a máa ń ṣe haram ni tọ́wọ́ bá ti wọ́n ń ṣe tọ́lọ̀ ni a máa ń ṣe ọ̀njẹ́ haram nídìí bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ wọn Allah subhanahu wa ta'ala gbogbo tẹ́nì kọ̀ọ̀kan wá ń tí ń retí orí ọlọ́mọ jẹ́ wa kan lẹ́ ń bẹ̀ ibi tá a fọkàn sí lórí ọlọ́mọ sàṣínà fún wa ń iṣẹ́ tẹ́nì kọ̀ọ̀kan ṣe ọlọ́mọ sàpé bára kà sí abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ibi táàrán kan nínú àánú ọlọ́wọ́ ọba ọlọ́mọsà mú wa bá wa gbogbo ṣe tẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe ọlọ́mọsà darí àwọn aláàánú wa bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa ọlọ́wọ́ fífẹ́ wa sẹ́mi àwọn tí ó sànú wa abẹ́wọ́ ọlọ́wọ́ Allah subhanahu wa gbogbo èyí tó kú díẹ̀ káàtó nínú ṣe ọlọ́mọsà bá ti bára kàsí masa sànú ọlọ́wọ́ masa jẹ́ Allah ti bọ̀ tán dáadáa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa